الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفاللين اللي أونتياتك سين خصال المنافقين كثيرة نبه عليها القرآن وذكر الرسول صلى الله عليه وسلم بعضا منها تحذيرا للأمة أن تقع فيها فيكون فيها شبه منهم خصال المنافقين أماروا تعفي دا منافقي ما يسيوا منافقي أروينو منافقي إوا منافقي الفالوكبو gbogbo ẹ̀lá alkùránì sí pàkíyèsí wá sí o kọ́dá annabuwa muhammadu sallallahu alaihi wasallam ọ̀nà júwẹ́ ọ̀rọ̀ ìwà iṣẹ́ manáfikì annabi júwẹ́ fún wa kò sí tó torí ẹ̀ ṣe bẹ́ẹ̀ ju pé ká má bàa ṣèṣì kó sínú ẹ̀ kí èèyàn má máa pera rẹ̀ ní mùmínì òdodo tó sì jẹ́ pé lọ́dọ̀ ọlọ́run mànáfìkì ẹ̀dá ni mànáfìkì òun ni ó fi ta jẹ́ mùsùlùmí ó fi inú jẹ́ nǹkan míì ọ̀tọ̀ ni tí ń sọ ọ̀tọ̀ ni tí ń ṣe ogun tí ń jẹ́ mànáfìkì náà nù olùwà náà mànáfìkì ìsàlẹ̀sàlẹ̀ náà jahannama lọ́wọ́ kó wọn sí o lọ́kọ́ sọ wa ń bẹ́ẹ̀ torí náà wa minha tilka al-khisal al-arba' àfáàní kárára wa létí o nínú tá nẹ́bí júwe fún wa pé wọ́kànnú rẹ̀ bá ń bẹ lára àyàn inú wa mùnáfíkì ni o mẹ́rẹ̀ẹ̀rin bá wá pàdé lára àyàn a ànábì ló ń tọ̀hún di kíni ó dògì di mùnáfíkì àti mùnáfíkì dé àti púpọ̀ ọlọ́nkọ́sọ èmi àtẹ̀yìn bẹ̀ kò sóore ń torí náà kí láwọn ìròyìn mẹ́rin tí ànẹ́bì ká fún wa yìí alkhiyana kẹyàn ọjà ló ń jàmbá ìjàmbá àgbàlagbà ìjàmbá ọmọdé kò sẹ́ni tí ó lè fọkàn tán tí ń jẹ́ jàmbá náà ní káwọn èèyàn ó lè má fọkàn balẹ̀ síyàn ó lè jẹ́ jàmbá owó ó lè jẹ́ jàmbá ọ̀rọ̀ ó lè jẹ́ jàǹbá nǹkan míì gbogbo táwọn èèyàn bá tí ma bẹ̀rù pé é à tọ́ ọlọ́run sàṣàánú wa à wọn ṣe fọkàn tán à ọ̀dọ̀ wọn lè gbé kíní òun sí ẹlòmíì ń jàǹbá ẹni ọfọmọ sí lọ́dọ̀ pẹ̀lú gbogbo ránran tá a máa gbọ́ lórí rédíò bàbá ẹni ọdún mẹ́rin ọdún àádọ́ta ọ̀fẹ́ bọmọ ọdún mẹ́ta ṣàṣepọ̀ ìyá ọmọ mi ní ẹ̀dákùnrin lọ bìkan ẹjọ́ ọmọ yìí ó jókòó tì í jàǹbá náà nù gbogbo ní táwọn èèyàn bá ti lè fọkàn balẹ̀ sí ọ mùsùlùmí sì lẹni téèyàn máa fi ọkàn balẹ̀ sí bí èèyàn bá ti wú rẹ̀ torí pé àà àwọn èèyàn ò lè fọkàn balẹ̀ sọ́dọ̀ òun o ọ̀kan náà wà mùnáfíkì ẹmú tí mo ní mùsùlùmí lẹni tí ara ròyìn náà kí ó sì rẹ̀ dìgbà tí èèyàn bá ń polú ààrẹ ara tí ó fi mọ̀ pé mùsùlùmí olùgbàgbọ́ òdodo ni ọ́ tó máa tẹ̀sí ara rẹ̀ ni pé ìjà àwọn èèyàn rí mi lẹ́nu tó ṣe fọkànbalẹ̀ sí ọ̀rẹ́ wa kan sọ ìtàn kan fún mi níjọ́ kan ọlọ́run wà ní Paris ní France ẹni yínẹ̀ sọmọ Nàìjíríà ó ní òun wá ẹni tí èyàn bá sì ti rí tẹ́yìn ó ti rá pẹ̀rẹ̀ gba mùsùlùmí lélẹ̀ tí àṣẹntọ́lọ̀ ní a fi dá mùsùlùmí máa ń bẹ lára ẹ̀kọ́ gbà ṣòkòtò rẹ̀ ọmọ wọlé àwọn yìí náà ó fi kún ìsìláàmù rẹ̀ náà ní bá ti ṣe nù. No ìwọ obìnrin náà ò ní sí rílẹ̀ ò ní sí àyà alẹ́ kọ́lá bẹ́ẹ̀ ń ṣe náwó olúwa ọ̀yọ̀ǹda fún yín o ogbóǹjẹ́ ọ̀yọ̀ǹda ẹ tó ṣe ìyàwó ẹ tó ṣe náwó ẹ̀bí abáyédé lónìí àwọn èèyàn wà hangi òfin ọlọ́run bínú wọn bá ń dùn wọn sọ̀spẹ́ndì gbogbo ntọ́lọ̀ ní táwọn náà mọ̀ pé ọlọ́run ò fẹ́ ilé kọ́lẹ̀ lómìn náà ń wí bàbá tí wàá di pé ló ń dún wọn wàá so wọn wàá so kọ olùwà kò sùúrù o ta ni ọ̀fẹ́ káwọn èèyàn máa tẹ̀ lásẹ̀ wọn kọ́dà àwọn èèyàn ṣe n tó wù wá ni káwọn èèyàn máa lòdì sí àṣẹ wa ni àbí káwọn máa tẹ̀ lásẹ̀ wa n wọn kálukú náà ní bí n bá pàṣẹ kí wọ́n máa lò ó wa ní òfin rọra wa o ọ̀la àwọn kan ojúmọ̀ pé ń jọ tí ọba fún ọ̀kan nu wọn ní bónọ́ọ̀sì níjọ́ n'i ọ wa pè ní fóònù rẹ̀ ní òní dáhùn pé a ọ̀gá ti fún wa lówó àwọn gbádùn lónìí ṣé ó fún má lọ́la ẹ̀já máa fi rọra wa wo àmọ́ ọmọ pé níjọ́ tí ọba sí owó lọ́wọ́ rẹ̀ òní ọkọ̀ débi iṣẹ́ <laughs> nígbà tí ọba ti sówó lọ́wọ́ rẹ̀ nígbà òun lórí ojú rẹ̀ ní lórí lò síbi iṣẹ́ tó fẹ́. kí lọ máa ṣe oníjúwọ́ wà lọ́wọ́ ẹ̀yìn pé kàtà lélẹ̀ bàbá gbogbo iye sẹ́ńgì díẹ̀ bá ti wà lọ́wọ́ ẹ̀ nísìnyí yóò gbé mú òkè ni ò àní rí ibi iṣẹ́ o òwe là ń pa fúnra wa o ẹ má jẹ́ kí a sọ fọ́lọ́run pé èyí tí a fi máa ṣe jẹ ọyàn máa nà sí wa o nígbò làwọn èèyàn rántí pé ẹ̀yà lọ kírun àsìkò ọ̀run tó pọ̀fọ̀ bá ṣẹ̀ nílẹ̀ Yorùbá àmọ́ bá wá di pé dùnú wọn dùnú kò sí àìrún gbó mo ti rí àáfàá náà wọn tó ń tọ̀hún náà o ilẹ̀ Yorùbá yìí náà o ti ń sọ ní pẹ̀lú máikrófóònù bíi nìka ò pé nítorí táwa kan o ti mọ̀ pé àwọn eléyìí wọn má dà jẹ òun kí n sì ń wí gbangba báyìí àwa lọ bí àwọn lóhùn ni o àbúrò àkàlọ́fẹ́ ẹ̀dákẹ́dákùn ẹ̀yìn ìjà ẹ̀yìn ará lọ́rin tẹ́ dé o àkọ́kọ́ náà kọ́kọ́ sí ìrun àsìkò lónìí o wàláhì làáfíì wàláhì làáfíì ẹnìkan ò rìpọ́ọ̀tù rẹ̀ fún mi mo fi etí ara mi gbọ́ báyìí mo sì wà mẹ́ ẹ̀dá máa ṣe sùúrù mọ́ra lónìí o kọ́kọ́ sí ìrun àsìkò lónìí náà àfáà lárúbáwá ní ìdákànnà rọ́bù lẹ́tì bẹ̀dọ́fẹ̀ bọ́ọ̀rìbá bí bá lé ilé bá gbélù tí ń kàn lù kí gbogbo ara lé ọmọ ẹjọ́ ọ̀la yìí àgbẹ̀yìn bá ń jáde lẹ́nu ẹni tí wọ́n ń pè láàfa kí wá láàrètí lọ́dọ̀ àwọn tí ọ̀fà àmọ́ o àmọ́ o àmọ́ o mo ti wí repeatedly ń bí mọ́tànra rẹ pé báwọn afáàná wọn ń ṣeun àfọ́ jẹyà tiẹ̀ wọ́n lọ jẹ tiẹ̀ ọlọ́run ló wí bẹ́ẹ̀ nbẹnu Suratul A'raf fi ẹ lọ sí chapter seven alukurani péjì alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ló ti rí olùwànífàlà nas'alanna alladhina ursila ilayhim wala nas'alanna al-mursalin olùwàní àbí àwọn tá a rán sí àbí ẹ̀yìn náà <laughs> fala nas'alanna alladhina wala nas'alanna al-mursalin olúwalá bí ẹni a ní ó wí fáwọn èèyàn a sì gbẹ̀yìn tó ṣe gíní tó wí fún náà torí afẹ́rẹ́ tánlẹ̀ Yorùbá yìí ẹlòmí ò ní Kùránì kọ̀ láti ìfì kan ju gbé báwọn afá náà àfọ́ òròjọ tiẹ̀ yóò jí àtọ́ tọ́ sí tààrà ọ̀dọ̀ Ọlọ́run kò sí nǹkan kan tó tó ṣe wájú Ọlọ́run gbogbo rọ́ọ̀nì ayé yàn lọ́mọ àgbọ̀ bá tú bá tọ́ jáwọ́ mi tí ọ̀dà ọ̀dọ̀ wa ń tan rẹ̀ pé àgbàtà àfáànàkùn ti ń bàtà àfáànàkùn ti ń ṣe ọkàn kó bá rẹ̀ ni o péèjì alákọ̀ọ́kọ́ nínú súra òun mọ̀ pé Suratul A'raf kálukú náà máa lọ kà fala nas'alanna alladhina ursila ilayhim wala nas'alanna al-mursalin tí wọ́n àfa àkàdí méjì ni ìyá méjì ni wọ́n jẹ ìyá pọ̀ mọ́ ìyá kanu àmọ̀kẹ́ ń tí ọba mọ́ kọ́dà báwa náà bá pọ́ ní ṣe àṣàánú ẹ̀jẹ̀ àmẹ́ni ọmọ tó ní kí lọ́lọ́run ó ṣe àbí ó ṣe o aláì bí ó ṣe láyé yóò ṣe láìkè àmọ́ nǹkan kọ́ bẹ̀rù ọlọ́run ìyá bẹ̀rù ọlọ́run àwọn èèyàn ń ta wọ́n ń fojú rí náà òfin ọlọ́run púpọ̀ fojú rí náà òfin ọlọ́run púpọ̀ ọlọ́run bá ṣe ń wó yàn ràn ń dẹ́ kó lè bá gbá mú ni o gbogbo ẹ̀ náà lẹ́nu máa ń bẹ náà kúrá níbẹ̀ wọn àgbá yàn mú lọ́rùn ọwọ́ tí ò ní bọ́ ọlọ́mọdé àbọ̀rọ̀ wà débẹ̀ torí náà <clears throat> mo ní ọ̀rọ̀ tí ń sọ lọ ìgbàgbé arákùnrin tó lóun wà níbo Paris òun lọ́fẹ́ náà rẹ̀ sọ fún mi o ó lẹ́yìn òun ni wọ́n ti rí jàràbíà lòun wọ́ wọ́n ti mọ̀ pé mùsùlùmí lélẹ́yìí ó lóun wá rí obìnrin kan òyìnbó ni ó gbé báàgì kan lọ́wọ́ òun sáré tó bá sáré lọ báyìí ló tún sáré wá báyìí <laughs> dáàmú o kí ni ń dà àwọn ẹni yìí báyìí ló bá lọ báyìí ẹ̀kan náà ló bá rí ní bá ń bọ̀ lọ́nà ọ̀dọ̀ òun ò rí wọn lọ bí pátá yìí lọ sí rí ilẹ̀ yìí lọ sí ilẹ̀ yìí gbogbo èèyàn inú airport ni o ẹ máa gbé kìí ṣe èèyàn kékeré máa wà ń kàn rí ọ̀dọ̀ ń ní ní ń bọ́ tààrà kí lọ kọlu ọmọbìnrin yìí ń bá dákẹ́ ẹni yìí náà sì gbọ́ faransé ọ̀rẹ́ mi ti ń wí ọgbọ́ french ó ní kí ni mo rí tóbìnrin yìí ń sọ fún un olóńkó òun dákun òun fẹ́ ṣe nǹkan kan òun ò sì rẹni tó wọn gbẹrù ìsílọ́dọ̀ nígbà tó ń wá rí òun ẹ̀mí òun balẹ̀ gbá eléyìí ò ní jàǹbá dákun ń bọ̀ ọ̀làìlà eléyìí náà ẹnìkan rìpọ́ọ̀tù ẹ̀ fún mi òun gan ló wí fún mi fúnra rẹ̀ àwọn á wò pé òun gbogbo àgbòmọdà ah, ah, òun náà dá ọmọ <laughs> ìwọ ni ọmọ wàá disappoint ẹ ẹ̀dàkùn bó ti wá gbẹ́rù sí lọ́dọ̀ onísìn kọ́rẹ̀ wa náà wá jàmbá rẹ̀ gbogbo mùsùlùmí tó ń jàmbá nù ya àwọn tàà tún fọkàn sí náà orí gbogbo àwọn èèyàn bí jẹ́ o ló dìde airport ọlọ́dọ̀ tààrà lọ́wọ́ alóhun sí náà máa lọ bẹ̀rù rẹ̀ yàn yìí bẹ́ẹ̀ náà ló sì lọ sí lọ sí níta ni funfun lòun náà pé àá ah, ah. ìwọ ọkùnrin ìwọ ọ̀wá rí àwọn àmìlà ó rí wọn níbi <laughs> tá à ń tilẹ̀ alọ́bẹ̀ ń ní pé bó o ṣe gbọ́dọ̀ jẹ́nu wọ́n gbọ́dọ̀ rí ọ pé èso ń jàǹbá níbi tá a ti yà lọ́bẹ̀ wọn ànábì ní kí wọ́n má yàn má jàǹbá kìí ṣe ìwà mùsùlùmí o ìwà àwọn wo ìwà àwọn mọ̀dábìkì àkọ́kọ́ téèyàn pọ̀ mọ́ ló bọ́ bá di pé gbogbo ayé mọ̀ ló ń jàǹbá furasí rẹ̀ o alkhiyana walgadaru algadaru jàǹbá kan lòun náà jàǹbá àdéhùn àfọ̀rọ̀síbi báyìí o wọ́n sì pẹ̀yìndà tán yọmọ yín mú nílé náà ògbẹ̀njẹ́ ń sọ̀rọ̀ báwọn èèyàn tán àbí tí ó máa sọ̀rọ̀ ẹlòmíì bàjẹ́ rẹ̀ débi pé òun kan iná ni yóò máa sọ fáwọn kan lẹ́gbẹ́ ọ̀tún ẹgbẹ́ ọ̀tún ó sì mọ bí ó ṣe ṣẹ́jú sáwọn kan lẹ́gbẹ́ òsì pé ẹ má dáhùn ẹ má dáhùn ń ṣàdéhùn lẹ́gbẹ́ ọ̀tún ń sì ń já ní ẹgbẹ́ òsì àwọn olóṣèlú nàìjíríà náà ni wọ́n bá ti ń jàǹbá ara wọn ẹnu ọ̀kan náà láti gbọ́ pé àwọn lọ bìkan àwọn mẹ́nìkan lọ pé ẹlákùn òun la fà kalẹ̀ òun ni ẹ̀yàn àwọn bá sì jáde àwọn sọ fún pé àwọn gbàgbé nǹkan kan nulẹ̀ àwọn gbàgbé nǹkan nulẹ̀ àwọn ó sì padà lọ àwọn ní ẹ̀mẹ́dà lóhùn ẹ̀mẹ́dà lóhùn pé báwọn ti rí nù <laughs> òun ó sì mọ pé akọ́dà ah, àwọn ọmọ mi níwájú ọ̀gá báyìí wọ́n ní èmi ni ìwọ́tọ̀ bá ń ṣe báwọn náà kò ṣe wà mùsùlùmí o òṣèlú èsì excuse láti bọ́ ìsìláàmù kalẹ̀ bí a sọ aláì aráwọn olóṣèlú tí ò sí báwọn náà ìsìláàmù wà lára tí wọ́n wọ́n kàn kéré ni báwọn ní kí wọ́n jọ gbogbo jàǹbá fàdéhùn síbi báyìí ayẹ ànábì ni ó sí lára ìròyìn kíni ó sí lára ìròyìn mùsùlùmí wàlkẹ́dìbò irọ́ èèyàn jẹ́ òpùrọ́ tí wọ́n ti mọ ẹlòmíì pé òpùrọ̀ ni níjọ́ tó bá sòdodo ni ó dáa àwọn alájì náà wọ́n ibẹ̀ ó sì rí bẹ́ẹ̀ kódà o kódà láì kódà kárin èèyàn wọ́n sì ti mọ̀ bẹ́ẹ̀ lónìí níjọ́ wọ́n bá sọ òdodo lọ́jẹ́ kínní ọjẹ́ kàyéfì default rule tí wọ́n ní kí wọ́n parọ́ ọgbẹni ọba rí bẹ́ẹ̀ anabi ní èsì wa mọ èkèsì wa mùsùlùmí o wa mùnáfíkí ni o wàlùfùdù o ìwà àpòkì ìwà àpòkì ní jẹ́ wà pòkì gbogbo kọtọ́ náà ní jẹ́ pòkì ni ọmọ màmá anabi ní kullu ummati mu'afa illa al-mujahiri anabi ní mo tọrọ Ọlọ́run fún mi lọ́dọ̀ àwọn àlùmọ mi pé ọlọ́run mójúkó lọ́pọ̀lọpọ̀ tí wọ́n bá ṣe àwọn kan bẹ ọlọ́run ní mójúkó wọn o àwọn wo ni àlùmọ̀jáìrí àwọn tí ń sáyà gbàgbà ní fi ń ta kò fi ọlọ́run wọ́n ṣe ń gbàgbà tó gbé kámẹ́rà sí ànábì ní àwọn àní kò sí tí wọ́n fi bọ́ lọ́dọ̀ ọlọ́run ẹni tí ń ṣe tó dúntì bí àìmọ̀jẹ̀ wọn bá mi bẹ́ẹ̀ o àti gbọ́ irú mi anábì lọ́lọ́wọ́ yà fẹ́ ọba tó bá àmọ́ ilá alìmọ̀jáhìrì gbẹ̀ntí ń sáyà gbàǹgbà sẹlọ́n ní gbangba tó sẹ́ẹ̀tì kámẹ́rà sí anábì ah, ló wí o sí gbogbo àwọn èèyàn hélìyàn láyé wọn pé ọjẹ́ báyìí ọ̀dà báyìí ayé yìí nìkan lọ́mọ o kọ́dọ̀ ó lè má láàsì láyé yìí náà ǹjẹ́ wọ́n rí náà bí hélì rẹ̀ ó lè má sí má wọ́n ó sì kó lọ́dọ̀ rẹ ni ọjà tó ní nàìjíríà yìí sọmọkódodo máa jáde níbi táwọn èèyàn bá ti ń sọ nǹkan kan mínísítà àbújá wíkẹ́ interview rẹ̀ kan tí mo gbọ́ òun ní pé à lọ́dún kan tí wọ́n fẹ́ bà tòun jẹ́ yẹ́yẹ́ wọ́n yọ ọkọ̀ òun kó ìgbà àwọn chairman local government lọ jẹ́ ń lù wọn o pé òun fẹ́ kọ̀ǹtẹ́sì lẹ́lẹ́kejì wọ́n bá sọ̀rọ̀ fún pé àwọn ti yọ ọkọ rẹ̀ wọ́n ti bẹ̀ lómi sí i wọ́n bá lọ bá gómìnà àwọn ń gbà wọn Peter Odili òun náà ní fẹnu ara ẹ sọ ọ ẹnìkan bí òun náà ló wí jáde bẹ́ẹ̀ pé a tòun tánu tòun tánu àbí ọba gbé bí ọba ti nípò lọ́wọ́ máa ń lo òṣèlú táwọn ń ṣe yìí ẹnìkan ò ní dọdọ ẹ máa àsáwọn náà mọ́ <laughs> olẹ́nìkan ní dọ́dọ̀ wọn gbogbo àjẹ́ pé gbogbo àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ làákàyọ̀ máa sọ fóun náà tó ní ìtọ́wà ń bẹ̀ náà torí pé nǹkan bẹ lọ́wọ́ rẹ̀ ni aláàdùn náà lọ yanu ẹ̀sọ́ o yà á kí a wọn gbà tó ń jẹnu <laughs> ẹ̀yàn kan ní dé <laughs> ẹ̀yàn wà kan tán tọ́lọ́run tó fún ọ lé gbàá bí ọba tiẹ̀ wá gbà tọ́ bá bẹ́ẹ̀ bá kìá má kí ló wù fọlọ́ ìsàyà gbangba máa rúfin ọlọ́run ànábìlà burú ńlá ni o àbúrú ńlá ni o gbẹ̀ni ọlọ́run tàdánwò bẹ́ẹ̀ bẹ̀ fún ọlọ́run kó wò wọ́n sàn bẹ́ẹ̀ ọlọ́mọdé àánú oríru ẹ̀ ọlọ́mọdé àánú ẹ̀ kọ́ dá o. fàhábìhì látàkàdù tẹ̀sítẹ́mìrì ilà fi mùnàfíkìn àlùfáà lẹ́wàá rí àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ìta ní ọ̀kọ̀ọ̀kan lè ẹni mẹ́rẹ̀ẹ̀rin bá wá pàdé lára ẹ̀ ògidì mọ̀náfìkì ni mẹ́rẹ̀ẹ̀rin ṣe pàdé lára ẹlòmíì oúnjàmbá ni òpùrọ́ ni yọmọ ṣàyà gbangba sẹlọ́n ni gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yìí wọn ló pèsè ara ẹlòmíì. وأخبر الرسول صلى الله عليه وسلم أيضا بعلامة من علامات النفاق وهي استثقال صلاة العشاء والفجر inú dáadájú tó ṣe rí àlàyé fún wa sallallahu alaihi wasallam pé inú wa mọ̀nàfìkì ni o òun ní bọ́ bá ti rí pé ara rí ọ̀yá láti lọ kí jàmá especially ìrun méjì kí ni ìrun méjèèjì náà bá bá gbàgbé ìrun ìṣáì àti ìrun kẹ́ni kí ni mo lọ́fà mo ní nítorí báwọn àgbà ni wọ́n rí ẹni ọba wa mọ́sálásí gbogbo ọjọ́ tí wọn náà bá ti ṣe pé ń gbà táwọn èèyàn bá ti ní rí ọtún wọn ní mọ́ ara rẹ̀ ìyá sí tọ́lọ́hún bí wọ́n bá ti rí ọ nìkan ni bá ti di pé kò sẹ́ni tí ó mọ̀ mọ̀náfìkì ni o gbẹ̀yìn tí o pé ní ìrun ìṣá ìrun àlùfájàrí ilé lára ẹ̀ láti lọ kí wa huwa ma waqa fihi ba'd al-muslimina al-yawm àfáàní ogun tá a kàkálẹ̀ yìí eh, ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ tí ń jẹ́ mùsùlùmí lónìí o bàbá tanra wa lóko o ẹ̀dàkùn gbogbo àwọn examples tí ń kàkùnrin kalẹ̀ sí àwọn àlìjànú ní ìdákọ̀ àwọn èèyàn náà ni àwọn mùsùlùmí náà ni lọ́pọ̀lọpọ̀ afáàní ń bẹ lára mùsùlùmí o méjì ń bẹ lára àwọn míì náà àmọ́ o fàhárí yóò ń bèèrè mùsùlùmí èyí tó tọ́ fún wọn mùsùlùmí tí ń wá àlìjànú náà tó mọ̀ pé gbogbo ọ̀parí sáyé yìí má jọ àwọn tọ̀hún hariyun bil muslimi ma'rifatu hadhihi al-awsaf wal hadaru min al-wuqu'i fiha kéèyàn ọmọ gbogbo àwọn ìròyìn tá nẹ́bí ní ọ̀dà yìí bọ̀bá wa mọ̀ torí kíni kọ̀ wá sá fún wa ẹjọ́kùrọ̀ májò ń jàǹbá má máa yàdéhùn má máa ṣàyà gbangba rúfin ọlọ́run máa ṣe ń ṣe pé kí lọ́lọ́run ó fi ọ́ ṣe aburú nígbẹ̀yìn ẹ̀wọ̀ alfawaid àwọn àǹfààní tí a rí sọmárì أن الخيانة والكذب والغدر والفجور من صفات المنافقين jàmbá irọ́ ìyẹ́ àdéhùn ìwà pòkí gbogbo ẹ̀pátá nínú wa mànáfìkì ni nínú ìròyìn mànáfìkì ni أن من صفاته استثقال الصلاة والتكاسل عنها خصوصا صلاة العشاء والفجر إنه رأي منافق كما òní kí ọmọ lé lára yàn láti lọ dìde kírun pàtàkì jùlọ ìrun jàmá pàtàkì jùlọ ìrun alẹ́ ìrun ìṣáyà àti ìrun àsùbá. ànàmì khisālihim qillata dhikrillah nínú ìròyìn mànáfìkì náà ni pé ìrántí ọlọ́run mànáfìkì máa kéré àti káyà ni nínú báàbù iná ni wala yadhkuruna Allaha illa qalila ìwà ni òun ìrántí ọlọ́run àfi díẹ̀ ìrántí ọlọ́run rẹ̀ ọmọ pọ̀ o má sì rántí ọlọ́run lọ́nà òdì gbogbo àwọn ànsà díkìrí ẹ̀mí ń gbéyàn kò sínú ìsìlámù ẹ̀dùn ẹ̀dùn ṣètọ́nì ní lóyún o ẹ̀yin náà gbéra yín pé níjó lẹ̀mí gbé ànábì níjó lẹ̀mí gbé gbogbo àwọn tá ànábì ní ẹnìkan ò lè dáa tó wọn ní àlùmọ́ iṣẹ́ ànábì ló wí Abubakar Umar Uthman àwọn sọ̀hábà <clears throat> Aliyu radiyallahu anhu ajma'in tá ń bá zikiri tiẹ̀ débi pé wọ́n wá mú wọn wá ń dì wọ́n wá ń dà mí lé lórí wọn á gbé ẹ̀fìn wọn lẹ̀ ó ti dé ó ti dé kéèyàn mọ̀ pé ṣe ìtọ́ni ti lọ́wọ́ ó ti tọwọ́ bọ̀ ìrántí ọlọ́run aṣọ fúnra wa anabi sọlá sọlá wọn bì ya ńlá wa aisha pé ńgbò ní ìrántí ọlọ́run ẹ ṣe rántí kí ló wí wọn làbí lọ bá wọ tọ́ílẹ̀tì nìkan anabi rìn lọ ìrántí ọlọ́run bọ́fẹ́ jẹun yọ ìrántí ọlọ́run bọ́ba jẹun tán yọ ìrántí ọlọ́run bọ́bá jí yọ̀ràn tí ọlọ́run bọ́bá ṣe tán tí ó sùn kò sí ní tà nẹ́bí ẹ̀ka ló kọ ọlọ́run táwa náà sì lè máa kà á tí ń jẹ́ ọ̀ràn tí ọlọ́run o ọ̀ràn tí gbogbo circumstance tó bá wà wujubul hadari min hadhihi al-khisal tó gbogbo àwọn táwa kà pé wà mùnáfíkí nìyí dandan ni kéèyàn ó sá fún o èèyàn bá fẹ́ là ó ọlọ́mọṣàjà là ó àti lálùkẹ́yàmọ́. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خير السلام عليكم السلام عليكم